dúpẹ́ fún ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nítẹ̀síwájú àwọn àlàyé tí a ń bá bọ̀ nípa zahiratu du'afil iman àwọn nǹkan tí a máa rí tí a fi máa ma lílẹ̀ ìgbàgbọ́ lára mùsùlùmí eléyìí tó jẹ́ òǹkà méjìléní ogún oníwà mínìhà eléyìí àti ṣàlàyé eléyìí léni pẹ̀lú ògbó ọlọ́run sàníyàn ìpele kejì tó jẹ́ asbáàbù tó àfìlì ìmánì àwọn tá a máa rí tá a fi mọ̀ pé ìmọ̀ nílẹ̀ òun la ti sọ síwájú ṣùgbọ́n lè ní ìta ọ̀tún gbé ẹ̀wò òun náà ni àwọn tí máa ń sokùn fa lílẹ̀ ìgbàgbọ́ àwọn tí máa ń sokùn fa lílẹ̀ ìgbàgbọ́. inna lidọ́àfil iman asbaban kathira àwọn nǹkan tí ó lè ṣokùnfà lílẹ̀ ìgbàgbọ́ àwọn nǹkan tó pọ̀ ni wa minha ma huwa mushtarikun مثل الوقوع في المعاصي والانشغال بالدنيا ó ń bẹ nínú àwọn nǹkan tá a fẹ́ gbé ẹ̀wò yìí <clears throat> èyí tó ní í ṣe pẹ̀lú ìjọmọlúàbí gẹ́gẹ́ bí kéèyàn ó kó sínú àwọn ẹ̀ṣẹ̀ àbí kí. Ki ilé ayé ó muni lómi wọn ni wàhádà dhikrun li ba'd al asbab mudafan ila ma sabaq <clears throat> wọn ní díẹ̀ nínú àwọn ntòlè fokùnfà lílẹ̀ ìgbàgbọ́ díẹ̀ nu wọn ni a fẹ́ yìí alákọ̀ọ́kọ́ nú ẹ̀ al anil ajiwa il imaniya fatratan tọ́wìlà kéèyàn ó jìnà kéèyàn ó jìnà àbí kéèyàn ó ta kété fún ọjọ́ pípẹ́ fún ìgbà pípẹ́ kúrò ní àwùjọ tí mọ́nì èèyàn ti ń gbèrú kéèyàn wá yọ fódá kúrò láwùjọ yẹn agbègbè ibi téèyàn wà ibi tó ń gbé ibi tó ti ń kẹ́kọ̀ọ́ àwọn tó ń bá rìn tó ṣe wípé bọ́ ọ bá jí ọlọ́run wí ànábì wí ọlọ́run fẹ́ ọlọ́run ò fẹ́ èyí dáa èyí ò dáa nínú ẹ̀sìn òun lèèyàn fojoojúmọ́ gbọ́ téèyàn bá kúrò láwùjọ òun lè fàtàrà ti ń tọ̀wílá fún àwọn àsìkò tó pẹ́ téèyàn wá lọ wà láwùjọ míì tó yàtọ̀ sí irú àwùjọ téèyàn ti wà tẹ́lẹ̀ ní tó súnmọ́ kó ṣẹlẹ̀ ní kí mọ́ nìyẹn máa lẹ kéèyàn sì máa mọ́ téèyàn bá wá padà sáwùjọ tó wà tẹ́lẹ̀ ń ni ó tó hàn sí ọ wípé ó ti yàtọ̀ sáwọn ènìyàn wọ́n ní wàhádà mùdàátùn lè dọ́àfi ìmáni fi wọ́n ní eléyìí a máa pè pè síbi lílẹ̀ ìgbàgbọ́ nínú ẹ̀mí èèyàn yakulu Allahu azza ọlọ́run ọba ọba tó ga tó gbọ̀ngbọ́n ọlọ́run sọ fún wa nínú alukur'an al-karim awudubilayi mina shaitan rojim ọlọ́run ọba ní alam yaqni lilladina amanu ọlọ́run ṣe kò ti wá tásìkò alam yaqni ṣe kò ti tásìkò ni lilladina amanu fún gbogbo àwọn tán bẹ̀rù tán nígbàgbọ́ nu ọlọ́run an takhsha'a qulubuhum li dhikrillah kí ẹ̀mí wọn rọ̀ fún ìrántí ọlọ́run wa ma nazala minal haq kẹ́mi wọn ó sì rọ̀ fún tá a sọ̀kalẹ̀ lódodo wala yakunu kalladhina utul kitab min qabl ẹ má dà gẹ́gẹ́ bí àwọn tá a fún ní tíra yín àwọn yahudi àtàwọn nasọ́ra fatọ́lá alayhil amad ìgbà pípẹ́ ti rí kọjá lórí wọn wọn ìyún tá wọn wọn pátì wọn ò yẹ̀wò mọ́ ìranù ni wọ́n ń ṣe. fatola alayhim al-amad ìgbà wa pẹ́ láàrin wọn sí yíyẹ ń tà fún wọn wò ó ti pẹ́ tí wọ́n ti yẹ̀ wò kẹ́yìn ọlọ́ọ̀ni fa nìyẹn tọkàn wọn fi dógùn ni ó ń bọ̀ wàkẹ́tẹ́rù mi ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni eléyìí tí ọlọ́run ọba ń sọ fún wa tó jẹ́ mahalu shahid nínú àyà yìí òun náà ni fatọ́lá aleihimul amad ìgbà pípẹ́ ó ti wáyé níbi jíjìnà sí nǹkan tọ́lọ́run ọba fi rán wọn ntọ́lọ́run ọba fi ránṣẹ́ sí wọn ìgbà tí yínsá wá ó ti pẹ́ ní tí yínsá mú wá gan kò lápamọ́ nǹkan mìíràn ni wọ́n ń ṣe so distance ti pọ̀ wọ́n ti jìnnà sí sọ́ọ̀sì wọ́n ti jìnnà sí pilẹ̀ wàkọ́sà ti polówó wọn ọkàn wọn bá wá di ọkàn wọn lé kúrò níbi òdodo so eléyìí ń jẹ́ kó yé wa wípé dìmọ́ ọbẹ̀yàn bá ti ń jìnnà sí pilẹ̀ ìmánì bẹ́yàn bá ti ń jìnnà sáwùjọ tó dáa téèyàn bá ti ń jìnnà sáwọn ẹni ire téèyàn bá ti ń jìnnà sákòjọ dáadáa báyìí tó wá ń lọ tún wà ní àkójọ míì tó yàtọ̀ sírú eléyìí tó yàtọ̀ sáwùjọ ìmánì kò sí bọ́nítọ̀ bó ṣe tó ní ìmánì ìmánì rẹ̀ ọmọ yòó ló máa ń fà á tẹ́bárọ́ ọmọ ẹ̀yà kan tó jẹ́ onífisanfisan nídìí ẹ̀sìn tó jẹ́ oníkùkárí nídìí ẹ̀sìn tó bá ti jọyìn òṣèlú ẹ rí i pé ìgbà tí ẹ bá padà rí ẹ ra mi ìdó àfọlẹ̀ ìmánì nínú òṣìṣẹ́ yìí nítorí pé àwọn tí ó mọ bá rìn àwọn tí wọ́n jọ mọ ṣèpàdé àwọn tí wọ́n jọjọ mọ fikùnlukùn àwọn tó ṣe pé laysa fi qalbihim ẹ́ adna shay'in min al-iman ó fẹ́ẹ̀ máa sin kankan nínú báyìí àwọn níbi ìmánì àwọn náà mọ̀ mú mọ̀ràn ẹjọ́ káwọn bọ̀kú ní ó mọ̀ mú wa àwọn ni ó mú mọ̀ràn wípé ẹjá lọ bá àwọn ọmọ tí wọ́n wà ní gáràjì káwọn lọ ra gbó fún wọn káwọn ọlọ́rọ̀ ti fún wọn owó tó bá di jó election kan lè dìbò àfa yìí náà mú wa ìwọ náà bá rò pìtọ̀ in tó ṣe wípé wọn ò lè sọ létí ẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí gátìrì tó wà yẹn kíní yóò padà fúyẹ́ lẹ́mìí tiẹ̀ náà àmúyẹ̀wò alápèjúwe ni àti oríṣiríṣi àwọn àwùjọ míì téèyàn máa ń bá rèèyàn ẹlòmíì ń bẹ ibi tó ti bára rẹ̀ ìjókòó ìjókòó tí ó ti bára rẹ̀ òun náà ni ìjókòó tó ti pé àwọn olùyapa àṣẹ ọlọ́run ni wọ́n dá jókòó yẹn lẹ̀ ẹ̀rẹ́ lómìn láàrin mẹ́gíríbì sí ṣáì ó máa ń jókòó mọ́sálásí láti gbọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n pàtó owó dé tó bá ti kí mẹ́gíríbì ó ń lọ sí club yóò nítorí pé ní club yẹn àwọn justice wọn máa wà bẹ́ẹ̀ àwọn mílíọ̀nì àwùjọ àwọn làjọ ń jókòó àwọn manager banks làwọn jọmọ wà bẹ́ẹ̀ àwọn èèyàn ńláńlá ńláńlá ńlá mẹ́rin bá fẹ́ gba contract ibẹ̀ ni àwọn èèyàn ńláńlá yìí ó ti pàdé wọn téèyàn ò bá ti wà ní club yẹn wọn ò lè recognize yẹn sẹ́ni tó ní láwùjọ kò sí ó lè máa fíìlì pò ní mọ́nì torí pé afọ́jú olójú kan ó ń lọ bá nílò afọ́jú yóò máa wo rẹ̀ pò ní mọ́nì nígbà tó bá wà pẹ̀lú wọn pé mọ́nì òun pé ṣùgbọ́n tó bá lè kúrò láàrin wọn tó bá ti wà láàrin àwọn ẹni rẹ ìwọ náà mọ̀ ipò ti yòrò tó ìdí nìyí tó fi jẹ́ pé nínú àwọn nǹkan tí máa ń ṣokùnfà lílẹ̀ ìgbàgbọ́ ó ní kéèyàn ó ti wà láàrin àwọn èèyàn dáadáa kan rí kéèyàn ó ti wà láwùjọ dáadáa kéèyàn wá kúrò láwùjọ dáadáa ìlú fatara ti ń tọ̀ wíìlà fúgbà tó pẹ́ kéèyàn má gbọ́rú nǹkan yẹn mọ́ kéèyàn má rí àwọn èèyàn báyẹn bá rìn mọ́ fúgbà tó pẹ́ a máa ṣokùnfà dídínkù ìgbàgbọ́ fàdálẹ́tìlì ayatul kẹrìmà àfààní àyà alápọ̀nlé yìí ó ń tọ́ka ala anna tulal waqti filibuudi anil ajuwayil imaniya wípé jíjìnà ọjọ́ pípẹ́ sí àwùjọ imani sí ààyè tí imani ó ti máa ráyè sodo sígbà èèyàn jíjìnà sí ààyè bẹ́ẹ̀ fún ọjọ́ pípẹ́ mùdàátún lè dọ́ àfẹlẹ ìmánì fìlọ́kọ́lù sábàbí ni okùnfà kan ló jẹ́ fún lílẹ̀ ìgbàgbọ́ nínú ọkàn èèyàn famathalan afọwà sheikh sọ́ọ̀lì almunajid rahimahullah hafizahullah ọlọ́wọ́n bá kó bá kíyèsí wọn wọ́n ní wọ́n má pèjúwe wa wọ́n ní ash-shakhsu alladhi yabta'idu. عن إخوانه في الله فترة طويلة لسفر أو وظيفة ونحو ذلك wọ́n lápèjúwe ẹnìkan ó jìnnà sáwọn ọmọ ẹ̀yà rẹ̀ nídìí ẹ̀sìn ó ti fìgbà kan wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà ẹjọ́jọ́ gbọ́rọ̀ ọlọ́run wọ́n ọjọ́ sapá nídìí ẹ̀sìn wọ́n ọjọ́ sinà sí àfúnra wọn wọ́n ọjọ́ máa pèpè sójú ọ̀nà ọlọ́run wọ́n ọjọ́ ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ọjọ́ ń gbara wọn níyànjú nípa títẹ̀síwájú nínú ìmọ̀ ẹ̀sìn wọ́n jọjọ wà báwọn fúngbà tó pẹ́ ṣùgbọ́n gbà tó yá ó padà kúrò láàrin wọn fataratan tawila ó wáá fi wọ́n lẹ̀ fúngbà tó pẹ́ lè sáfàrí bóyá ìrìn àjò kan ló tiẹ̀ gbé lọ ọba jẹ visa lottery ọba lọ àwọn wà fi fatin àbíṣẹ́ kan lórí ní Port Harcourt fòrò ọba lọ wà náà wíwáyà àbí nǹkan mìíràn fa iná òyàfùtẹ́kìdù lè já wá àlìkìmánì ẹni yóò pàdánù àwùjọ ìmánì tó ti ń enjoy tẹ́lẹ̀ alẹ́dì kánà yàtàná àmùfí ìdìlàlìhì àwùjọ ìmánì títí ń ṣe gbẹdẹmukẹ lábẹ́ òjì rẹ̀ tẹ́lẹ̀ yóò padà rí pé ká àdásíkà rí tó ń wá ìkó dà lóòótọ́ owó wà o ṣùgbọ́n ìmọ̀ gbọ́rọ̀ ọlọ́run ìmọ̀ ilé ibi tó ń wá ìkó dà ibi tó ń wá tẹ́lẹ̀ wàbílífẹ́ẹ̀lì ọmọ ìṣẹ̀lẹ̀ tọ́ba ọmọ ìṣẹ̀lẹ̀ lẹ́fìmọ̀ rẹ lómi yóò sá máa kọ́ọ̀lù sá ẹ̀dákun ẹ̀mọ ẹ̀mọ ẹ̀mọ aláwọn question bọ̀sibí táwọn awá yìí tiẹ̀ sí à ń gbọ́ wá sí kankan àwọn yẹn máa ń sọ bẹ́ẹ̀ àbáwọn yẹn sọ bẹ́ẹ̀ níbi táwọn wà kódà ìrún gan-an kò tiẹ̀ sí mọ́sálásí máa lọ lọ́bíṣẹ́ bọ́ọ̀nù lé lọ́bíṣẹ́ lọ́bíṣẹ́ sòrú ẹni yẹn a sọ pé yóò di kèfèrí o ṣùgbọ́n òun náà gbọ́dọ̀ gbànú ẹ̀mí ẹ̀ pé ìmọ̀ọ́nì òun nígbà yẹn kò lè dà bíi ìgbà tó ń wà pẹ̀lú àwọn èèyàn tó ń wà láwùjọ àlìjáwù ìmọ̀ọ́nì kò lè rí bẹ́ẹ̀ ìdí nìyẹn ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ní àkàkún ẹ̀sìn ibi tí máa wù kó gbé ibi tí máa wù kó wà òun náà ni àwùjọ àlìjáwù ìmọ̀ọ́nì tó lè wí pé bó ti wulẹ̀ kórí láàrin ọ̀sìn yóò sá ọlọ́run yóò wà pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n ìjọba gbẹ̀rẹ̀ àwọn lóńgbẹ ṣíṣe dáadáa àti jíjìnà sí ètí òyà àjọjọmọ fẹ̀mí ara wa mí nípa ti imani àbí tọ́bádá àwùjọ kan yóò kírètì àwùjọ òun láti pe àwọn èèyàn pé tán ẹjá jọ máa ṣe nǹkan báyìí ẹjá jọ máa ṣe tọ́lọ́hún ẹjá jọ máa sódà tíbẹ̀ ó fi lè wà conducive ìmàníyà tí ó fi lè dáàbò tó yẹ pé gbogbo téèyàn ń rí ìbàjẹ́ ni téèyàn ń gbọ́ ìbàjẹ́ ni àwọn téèyàn ń sún mọ́ kò sí ọlọ́run wí ànábì wí ń bẹ̀ gbogbo nǹkan tí ò dáa òun náà ni wọ́n sọ di nǹkan tó dáa kò sí bí mọ́ni èèyàn ti ga tó bí mọ́ni èèyàn ó máa rẹlẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìdíyẹn ló jẹ́ pé ẹlòmíì ẹlòmíì ní láwùjọ tá a wà iṣẹ́ tó ń ṣe alhamdulillah nídìí iṣẹ́ yẹn ó kọ́lé ọlọ́run kọ́lé fún bẹ́ẹ̀ nídìí iṣẹ́ yẹn ọlọ́run ra ọkọ̀ fún bẹ́ẹ̀ ó ń lo ọkọ̀ tó dáa nídìí iṣẹ́ yẹn ó fẹ́yàwó nídìí iṣẹ́ yẹn ó bímọ nídìí iṣẹ́ yẹn ó ń rí jẹ ó ń rí mu ẹnìkan bá dé aláwọn òfin níbi sálọ tí kọ́ ọmọbìnrin Amẹ́ríkà kí ló ń wà lọ ẹbí léèrè nídìí iṣẹ́ tó sì wà níbí ó ń sì ń ráàyè gbọ́ tọlọ́hún ó ń rí tọlọ́hún ọba ṣe ó ń rí jọsìn ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹnìkan bá rí wọn lá bí sálọ tù ó náà bá ń sáré kiri ní ń ta ọta mọ́tò ọta lé ẹ dákun tó bá lọ sóhun tó bá padà kí ló fẹ́ wá fowó ń ṣe tí ẹ bá ṣe tó ti ní ìná lọ́bi jẹ́ pé báwọn èèyàn ṣe máa ń ronú kò sí yàtọ̀ tó bá yẹ pé ẹranko lè ronú ni kò sí yàtọ̀ láàrin wa àti pé ẹranko ṣe máa ronú nítorí pé n tó ń lé lọ òun lọ tó torí ẹ̀ta lé tó ta mọ́tò tó o bá dé nílẹ̀ ṣèbí lé lọ fẹ́ wá kọ́ ṣèbọ́kọ̀ náà ló tún fẹ́ wá rà ewu làbúrò ọmọ dáyẹ lẹ́wọ̀n o gbúdọ̀ gba pẹ̀lú wípé ìbádà ìjọsìn tí mò ń rí ṣe ń bì alijawul imani hada yẹ kó gba tító pẹ̀lú àwùjọ yẹn ṣùgbọ́n tó bá wá bọ́ sọ́hún tó wá rí wípé àlìjáwù tó ń tiẹ̀ wà àti kírun gan di wàhálà gbogbo nǹkan tí ò da lòún rí ọbẹ̀ ta kò da ọbẹ̀ kan padà sáwùjọ tí mọ́ni ló ti lẹ̀ àyàfi tó bá débẹ̀ náà tó bá tọ́ra àwùjọ àlìjáwù lè torí pé lẹ́nìí àfi ń dé èèyàn bá ń wá náà lèyìn ó rí kò síbi tó lọ lágbàáyé ó pàdé àwọn alùsùnà lórí mọ́nájì tó lálàáfíà wọ́n wà ń bẹ̀ náà talking of America UK ẹgbẹ́ everywhere wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n téèyàn bá ń wá náà lèèyàn ṣe kíni èèyàn máa rí ẹni tó já mu gbó bọ́ bá wọ̀ lóyè lónìí yóò mọ̀ bí wọ́n ti ń ta kí lè tó sú yóò mọ̀ bẹ̀ àbúrò ni kò sí bẹ́ẹ̀ dé mọ́lẹ̀ yóò gẹ̀ tì bẹ́ẹ̀ tó ń ta bẹ́ẹ̀ náà lẹni tí ọba jẹ́ ẹni tí mọ̀ níwá fún ọba wọ̀lú kan yóò tracy ibo ni òun ti lè darapọ̀ máwọn èèyàn tí mọ̀ níwó ti máa tí ó ti máa lékún níbo lòun ti lè máa kẹ́kọ̀ọ́ nípa ìsìn tí gbàgbọ́ òun lè máa lékún wọ́n nírú ẹni tó jìnnà yìí wọ́n ní wọ́n yẹsẹ̀mí dominiwo kó wọ́n tó kọ́ lùbìyí àwùjọ tí agbára tó ti ń dé bá ẹ̀mí rẹ̀ ó ti kúrò mbẹ́ẹ̀ wàlímùmínú kọ̀lílù bí nafsi i kẹ̀síìrù bí ìkwani wọ́n ní mùmínì èèyàn kéré bẹ́ẹ̀ bá wà léèyàn nìkan ó kéré lọ́wọ́ èṣù ṣùgbọ́n tó bá wà láwùjọ àwọn ọmọ ìyá báyìí kẹ̀síìr ọ̀pọ̀ àti tètè rí ọ gbámú èṣù yóò ṣòro díẹ̀ nítorí wípé ǹjẹ́ ọmọ lẹ́kùn ìmánì rẹ̀ ó máa gbọ́ ǹjẹ́ ọmọ lẹ́kùn ìmánì rẹ̀ ó mọ ìlara ọmọ ìyá rẹ̀ lágbájá ti ń ṣe lọ́yẹ̀ kémi náà gbìyànjú lágbádá ní tí ń ṣe lé ní ẹ kí mi náà tún gbìyànjú wa. yakulu hasan albasari rahimahullah ta'ala afa hasan albasari kọ́lọ́wọ́n bá kó bá kẹ́ wọn wọn ni ikhwanuna agla indana min ahlina wọn làwọn ọmọ ẹ̀yà wa nídìí ẹ̀sìn wọn mọ̀ níye lórí lọ́dọ̀ tiwa wọn lákàkún lọ́dọ̀ tiwa abàbàrà wọn nínú ẹ̀mí tiwa min ahlina ju àwọn fámìlì wa lọ àwọn ọmọ ẹ̀yà nínú ẹ̀sìn tájọ ń sùn tájọ ń jí tájọ ń pàdé mọ́sálásí tájọ ń pàdé ilé ẹ̀kọ́ tájọ ń kóra wa káàkiri wọ́n ń lákàkún nínú ẹ̀mí wa tá a bá tí ì rí wọn ara wò ní balẹ̀ wọ́n lákàkún lẹ́mí wa kódà mí ní àhàlí náà ju àwọn fámìlì wa lára ilé wa lọ nítorí wípé fa àhàlú náà àwọn ará ilé wa yòókè kìrú nàná bí dúnìyà ọ̀rọ̀ ayé ni wọ́n máa kó sí wa lẹ́nu ilé ayé ni wọ́n máa ń wa ikhwanuna yudhakkirunana bil akhirah ṣùgbọ́n àwọn ọmọ ìyá wa ní díẹ̀ sìn ọ̀rọ̀ alikiyama la máa sọ̀rọ̀ abá ti ra wa so ìdí nìyẹn tó fi jẹ́ pé imam hasan al-basri rahimahullah wọn ni àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn tá a jọ gbàgbọ́ yẹ ẹ̀sìn bákan náà tí ròrí wa jọ rí bákan náà tí mọ́náhájú wa dọ́gba àmọ́ ń àmọ́ ń bàbàrà wọn lẹ́mìí púpọ̀ fẹ́ẹ̀ ju àwọn ẹbí wa tẹ́sí òye lọ káfíńyàn kan torí pé bí ìwà tẹ̀sìn bá yé náà àlọ́rọ̀ àlìkíyàmọ̀ náà ni ọmọ náà alẹ́ tábà ti parí abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ẹbí tẹ̀sìn òye ọmọ rí nínú fámìlì gbogbo tó máa gbé sọ wájú tó bá rẹ̀ ti ń sọ wọ́n máa fojú pé bí alágídí alákatakítí ló fẹ́ ló wọ̀ ṣùgbọ́n tó ń pè alákatakítí sí òun tó bá tún dọ́dọ̀ àwọn ọmọ ìyá gan bẹ́ẹ̀ ni kò tí ì ṣètò gan ni wọ́n sọ pé ah ẹ gbìyànjú eléyìí tẹ̀ ń ṣe yóò tí tò kò dẹ̀ kíruka al-akhirah وهذا الابتعاد إذا استمر يخلف وخشى تنقلب بعد حين حين إلى نفرة من تلك الأجواء الإيمانية téèyàn bá ti ń jìnnà síbi tí ìmánì èèyàn ti máa lékún ibi téèyàn ti lè máa gbọ́rọ̀ gidi ọ̀lọ́ ọbẹ̀ mọ́ ọ̀tà kété síbẹ̀ ìdàsítàmárà yọkùlẹ̀fọ̀ wáṣà tó bá yá ǹjẹ́ ó padà bí sínú ẹ̀mí yóò bí wáṣà ìpasáyún kéèyàn má fẹ́ associate máwọn yẹn bàdàhí tẹ̀ǹkọ́lùbù bàdàhí ní ìlà nafrat tó bá wá yá yóò padà yí padà sí ìlà nafratin kéèyàn ó tiẹ̀ máa sá mìtílíkàlì àjùwá ìmánìyà gbogbo àwọn ààyè tí mọ́ọ̀nì bá ti lè máa lékún èèyàn máa sá ń bẹ̀ èèyàn nífẹ̀ẹ́ lọ bẹ̀ nítorí wípé àìmọ̀ wà ń bẹ̀ déédéé ní máa ọ̀fà mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti lè jìnnà síbẹ̀ fọjọ́ pípẹ́ bọ́ bá lọ fẹ́ lọ gan ọkàn ò ní fẹ́ lọ sí ibẹ̀ mọ́ torí pé nǹkan mi àwọn nǹkan mi ò ti occupy ìgbà àyà yẹn tó yàtọ̀ sí nǹkan tẹ̀yàn ń gbọ́ mẹ́. yẹ́kùsù ala ithra alqalbi wa yadhlim ọkàn yóò ti yóò ti sókun wa yakhbu fihi nuru al-iman imani yóò sì kú nírúfẹ́ ìgbáyà bẹ́ẹ̀ wàhádà mímọ yòfásirò huduthal intikasa ladal ba'ad fil ijazat التي يسافرون فيها أو عقب انتقالهم إلى أماكن أخرى للعمل أو الدراسة wọ́n ní eléyìí olóńsàlàyé ṣíṣẹlẹ̀ alìntìkásà kí náà ń pè ní alìntìkásà òun náà ni kọ́ròyìn òdòdúró kọ́rọ̀ èyàn ó dojú kejì wọ́n ní alágbájá um, ọ̀rọ̀ ọrụ mọ̀ ti ti káàsù ti ṣẹlẹ̀ nínú ìgbésí ayé kọ́rọ̀ rẹ̀ ó dojú kejì ẹni tá a ti mọ̀ sẹ́lẹ̀sìn ní tá a padà wá ń lẹ́nu ẹ̀ ò tiẹ̀ yẹ kẹ́ni ẹni ò yé gan tí ò yẹ kó máa sọ máa ń lẹ́nu ẹni tó yẹ pé òní máa ń tí ń jáwọn èèyàn wá kírun ó padà wá di ẹni tó ọjẹ́ kò tí ì kí bàtà ádámà yóò sábà bí intikasa wọ́n ní àwọn nǹkan wọ̀nyí òun ló máa ń fa al-intikasa ladalbaad lára àwọn èèyàn kan fili ijazat pàápàá jùlọ tó máa ń pè ní ijazat òun náà ní summer holiday ẹlòmíì lè ní táwọn bá ní tó bá dìgbà summer wọ́n máa ṣe kí ni o àwọn travel èyí sábà máa ń ṣẹlẹ̀ wọ́n mọ̀ tó máa ń pè ní bí excursion lọ́pọ̀lọpọ̀ àwọn institution mi àwọn ilé ẹ̀kọ́ ìgbàlódé sìn táwọn ọmọ ó ti san mówó school tó bá ti di parí olùjẹ́gbẹ́ London ó ti lọ sí àwọn ọmọ yẹn ó lọ trip yẹn ó lọ tó bá débẹ̀ náà kí náà bẹ́ẹ̀ lọ ṣe lọ́hùn wọ́n máa ṣeré káàkiri sọ ẹlòmíín bẹ gbogbo àsìkò tó bá ní leave níbi iṣẹ́ ó ní láti travel tó bá wá travel ní tí ò lè ṣe nígbà tó wà nílé tó bá dùn ó bẹ̀rẹ̀ sí lọ́ọ́ máa ṣe lọ́hùn ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà wa kan ó ń rìnrìn àjò bọ̀ láti orílẹ̀-èdè Saudi Arabia nílùú Madina ó wá máa ní plane tó wọ̀ ó transit ní ọ̀kan náà àwọn orílẹ̀-èdè àwọn èèbó ìgbà tó débẹ̀ wọ́n ti pẹ́ ó yẹ kí pléènì tó tètè máa gbé wọn bọ̀ wá Nàìjíríà pẹ̀tù wọ́n pẹ́ tọ́ba rẹ̀ ti pẹ́ báyẹn pléènì yẹn àwọn tó ní yàrá yẹn wọ́n gbúdọ̀ lọ́ọ̀jì wọn sóòtẹ́ títí tí wọ́n fi wá gbé wọn tọ́ba ti pẹ́ jù wọ́n dẹ̀ tún fún wọn lóúnjẹ ẹni wá wà ní àwọn tán lọ́ọ̀jì sóòtẹ́ nígbà lọ́ọ̀jì sóòtẹ́ ẹni sàfíìsì oúnjẹ wọn gbé wá obìnrin kan náà tún wọlé pé tọ̀ ara sáfíìsì lòun náà o àmọ́ bàbá ní bùkátà o òun dóńdó pé kọjáde kọjáde ó dúró à olóòní òun ò ní di sáfíìsì kìíní kàkà oníkọ̀sá lọ kọ̀sá lọ nínú wa iná lọ́ọ̀dẹ bóun ṣe dídé nù ìbájáde kúrò bẹ́ẹ̀ ìgbà lọ dúró ta ńdọ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ tóun ṣe kìíní òun ló bá wà lọ wọn padà sí ilé wọn wá tilẹ̀kùn láti ẹ̀yìn òun ti tí tìkásà bá fẹ́ ṣẹlẹ̀ sí ní tí ó rò ní ìbẹ́nìkan kan ò kò wó kúrò abẹ́ẹ̀kọ́ ìyẹn ní padà máa ṣẹlẹ̀ sáwọn èèyàn níbi tó o bá ti dára rẹ nìkan rí tó rẹ ni tó lè tọ́ ọ sọ́nà tó pé wọ nìkan gan ló tó bá àwọn yóò wà máa wọ gẹ́gẹ́ bí aláṣejù tó bá yá ìwọ náà padà blend tó bá ti wá padà blend ẹ̀rí ọkàn wà máa jọ tó bá ti wà láàrin àwọn èèyàn ẹni tí wọ́n ti dé ní èṣù ẹ̀rí ọkàn wà máa jọ ẹni àwọn yóò sì tún máa fojú pé ẹni ọlọ́run ó kò máa wọ̀ eléyìí máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fìlẹ̀ ijazat táyà bá gba ilé ìbùtàn travel lọ Europe tán lọ ìlú ìbò Amẹ́ríkà kankan ní máa ń ṣẹlẹ̀ sí wọn tí wọn ò bá ti lọ roko papọ̀ máwọn olùbẹ̀rọ ọlọ́run níbẹ̀ náà alẹ́ ti yusafiruna fiha ìtọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń rìnrìn àjò lásìkò ijazat yìí àwọn akiba intiqali in ila makani ukhra al-amal bóyá abi tẹnìkan ń gbé tẹ́lẹ̀ ó padà kó kúrò mbẹ ọba tún lọ ń gbé ààyè míì bóyá fún iṣẹ́ iṣẹ́ gbé lọbẹ ẹ fi mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ẹlòmíì lè níyàwó mẹ́jọ bí ìjọba gbé wá kó rẹ yọfẹ yàwó kan bẹ gbogbo lọ kàrẹ yọfẹ yàwó kan bẹ Port Harcourt yọfẹ yàwó kan bẹ Enugu yọfẹ yàwó kan bẹ Maiduguri yọfẹ yàwó kan bẹ Iléṣà oníyàwó kan bẹ Àbújá oníyàwó kan bẹ Èkó wájú níbẹ̀ yóò yàwó kan bẹ pẹ̀lú àwọn ìṣesí ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn ò mọ ní tàṣír torí pé àwùjọ tó ti wà fúrí báyìí ìṣèjọba tó ń gbé fún mi ó tún ṣe é ṣe kọ́ lọ bára rẹ̀ níbòmíì tí ò tiẹ̀ ṣe á sárù àwọn nǹkan yẹn bẹ̀rẹ̀ ara tó àwọn nǹkan yẹn ìmọ̀ jìnnà sí àwùjọ téèyàn ti ń lékún ní ìmọ̀ọ́nì fún ọjọ́ pípẹ́ àmọ́ jẹ́ ọ̀kan nínú okùnfà lílẹ̀ ìgbàgbọ́ ọlọ́run tí ọlá rẹ̀ dá kí kó ṣàánú ọkàn wa. lẹ́ẹ̀fì máa rí ẹni tí ọlọ́run bá tan ìmọ́lẹ̀ ìgbàgbọ́ sẹ́mi ẹ̀ bó bá ti débì kan báyìí ní tí ó kọ́kọ́ máa rò ní pé àwùjọ wo ni òun lè máa rìn súnmọ́ tí gbàgbọ́ òun ó ti ṣe kí ni o tí ó ti máa lékún àwùjọ wo lòun lè máa rìn súnmọ́ tí ìmọ̀ òun nínú ẹ̀sìn tí ó ti máa lékún tó ń wọ́n máa lára àwọn yẹn tó ń wò ní máa dá wà lónìí nìkan kò sí ìdí tọ́mọ nìyẹn bí máa ń ṣe bẹ́ẹ̀ bí kì í bá ṣe pé kí ni o kí ni wa ab'ad èso ń bẹ pẹ̀lú ẹnìkan ṣoṣo ibi tó ti ń dánú rò níwọ̀n nìkan ṣoṣo wa ab'ad bẹ́ẹ̀ bá ti pé méjì èṣù lè má ètè rí sẹ́wọ̀n sí o ìwọ nìkan lọ dágbénu yàrá èṣù lè ronú ó lè gbèrò òun burúkú sí ọlọ́mì gbà kò sí tó se ẹni tí ò ní yàrá gan ṣe sí náà ìwọ ló dá inú yàrá yìí bọ́ bá rìn lọ lálẹ́ nísìnyí ó rọ ọmọ kan fọwọ́ kọ́ bá ti ra yúgọ́tì tó sì ra bí ẹ eh, bí ẹ eh, pọ́ngilá àbí kọ́ra bisikíìtì fún ó ti gbéyàwó wọlé lálẹ́ ọjọ́ náà nẹ́sàlá sàlámà kọ́lọ́n kọ́ sọ́wọ́ mẹ́rin níbi táwọn obìnrin yẹpẹrẹ dé lẹ́rí wọn kọ́dà mi ọmọ béèrè pé ń ẹ̀ ń lọ kó wọ́n tẹ̀lé yìn áhìrù zaman àmì òpin ayé ní táwọn obìnrin dà nìyẹn kọ́lọ́n ọba kó sọ wa mẹ́rin kó sọ wa kó sọ àwọn ará ilé wa irú ẹni tó wá ń ro eléyìí tó bá yẹ kí wọ́n pé méjì nínú ilé yóò mọ ronú pé tí bá mọ̀ mọ́ bẹ̀ lágbájọ́ òun nígbà abẹ́kọ̀ so wà mí náà lè ní ilé abà àtọ̀ bẹ́sù bá lò wọ́ ó sì ṣe kọ́ mọ́ lò pátánà rẹ̀ àfi tọ́ pẹ́ yìí méjèèjì ẹni èṣù ni ẹ̀yìn méjèèjì papọ̀ torí pé ẹlò àwọn míì wọn bá kó twenty nínú ilé wàṣẹ ìtọ́nù mi ní um akọrọ́bù èṣù súnmọ́ wọn nasalaa salama alibtiad anilkuduwati sọliha kéèyàn ó máa jìnnà sí ìmọ̀ wá àríkọ́ṣe dáadáa kọ́ ọ má ní ẹni tó ń wò gẹ́gẹ́ bí àríkọ́ṣe ah nídìí ẹ̀sìn lágbájá àríkún ọmọ ń wò mo fẹ́ rí bíi tiẹ̀ náà àbí kí n tún ṣe ju tiẹ̀ lọ èèyàn gbọ́dọ̀ ní kódùwà nípa ìmánì nípa ẹ̀sìn wọ́n ní fàṣàkṣù lẹ́dí yàtàálàmù aláyẹ̀dì rọ́jùlẹ̀ sọ́ọ́lẹ̀ wọ́n lẹ́ni tó bá ń kẹ́kọ̀ọ́ nígbà tó fẹ́ kẹ́kọ̀ọ́ àfa àwòṣẹ́wòṣẹ́ ọlọ́jọ́ kò tí ìmánì rí òlélékún lè wọ́n àfa àti ń gbẹ́bọ lọ́ba ti délé kí ó ọkọ̀ pa láǹgbà darí méjìlá wa náà kó tó gba kí ó kò sí nǹkan kan tí yóò lékún nínú ìmánì rẹ dùgbò ìmánì rẹ ọmọ ẹja wálẹ̀ bọ́ba yìí kọ́ délé kéwú ọ̀ọ́kọ́ lọ sun ológbò láàyè láàyè ǹdọ́ ọ̀kọ́ sínú hádà wà ṣé kúdíwà kúdíwà sẹ́yí à kò lè jáde kọ́ ṣe dáadáa bọ́ọ̀ bá gbé ìmánì débẹ̀ gan ìmánì yóò yọ̀rọ̀ àbáàbá àfi sọ pé kọ́ kọ́kọ́ mo ṣìnà àpò tó ṣàdúrà pé anakunla òní tọ́sídẹ̀ mo lánìyàn bẹ́ẹ̀nu sọ́run àníyàn àjẹ́ sọ̀rọ̀ pé imani ló gbé débẹ̀ pẹ̀lú kó gbà ọjọ́ tọ́sídẹ̀ àgbà tí wọ́n túbọ̀ fò ògóró já àwẹ̀ àdàwọ̀ so lóbi jẹ́ pé èèyàn gbúdọ̀ sẹ̀sà sẹ̀sà tá a lò ń rìn súnmọ́ ìmọ̀ yí ẹ̀sìn wa ni o gbúdọ̀ ronú sí bolo ti fẹ́ gbà ọ̀dọ̀ ta ló ti fẹ́ gbà làáfà àfi sọ wípé alladhi yata'allamu ala yadi rajulin salih ẹni tí ń bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni rẹ yajma'u bayna al-ilmi an-nafi' wal-amali as-salih wa nǹkan mẹ́ta ló ń kọ́ lọ́dọ̀ ẹni rẹ àkọ́kọ́ al-ilmu an ọ̀ ń kọ́ ìmọ̀ bóòlù èèyàn ṣe ìmọ̀ wàlẹ́àmàlù sọ̀lẹ̀ èèyàn tó wá ń kẹ́kọ̀ọ́ bá a ṣe lo ìmọ̀ yẹn pẹ̀lú ìwà dáadáa tó yẹ pé ní ẹni tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ẹni téèyàn ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ìgbésẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan èèyàn ń rí ti ń kọ́ lára rẹ̀ lò wa quwwatil iman bẹ́ẹ̀ sì ni èèyàn tó ń kọ́ kí ni o bí ìmánì yóò sì ṣe kí ni o yóò sì máa lékún ẹlòmíín bẹ bẹ́ẹ̀ bá jókòó tì láàrin ìṣẹ́jú mẹ́wàá péré lẹ́wù tí ó jò nínú ìmánì èèyàn kì í ṣe kékeré just ten minutes tọ́ba bá jókòó ẹlòmíín sì ń bẹ bẹ́ẹ̀ jókòó five minutes pẹ̀lú rẹ̀ lẹ́wù tí ìmánì yóò fi rise èèyàn náà mọ̀ pé ah mo tún lékún ẹnu pé mo kàn wà pẹ̀lú ẹni láàrin ìṣẹ̀tún márùn so ló fi ṣe pé kóníkálukú ó ṣẹ̀ṣà ẹni tó ń rìn súnmọ́ ṣẹ̀ṣà ayò rẹ ṣẹ̀ṣà ta lè àmọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ ta lámọ̀ jókòó lọ́dọ̀ ẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣẹ̀ṣà ẹ̀ téèyàn bá ti sì sà nínú tí máa jẹ́ kí bọ́ọ̀ bá gbé mọ́ọ̀nì kúnkún débẹ̀ kó o tó kúrò ń bẹ̀ ó di àfa àti ọmọ ewé ń wá mẹ́ ojú àrò àbẹ̀bò kan bójú àrò mẹ́ ojú àrò alárò lọ́lọ́ ọlọ́run kí kọ́sẹ̀ ọ̀nà wa o yàtàcáàdùhù wàyàxdìyí mímà ẹ̀ńdà òmìnà ìlmi wàlẹ̀ àkàlàk wàlfàdọ́ì. a ní bọ́lá òun bá sànú yẹn bí yẹn bá bọ́ sọ́wọ́ ẹ̀ nírí tí yẹn bá ń kẹ́kọ̀ọ́ mbẹ́ wà á kó wọn náà fẹ́ fọmọ rẹ lékiw ṣẹ̀ sáà lékiw ní ọ̀lọ́. nínú àwọn nǹkan tó wa nílẹ̀ yorùbá nìyẹn wọ́n jáde lè kí wọ́n di babaláwo kalẹ̀ n kò lè má rí bẹ́ẹ̀ níbo ló ti ké níbo ló ti ké wúwọ̀ ọ̀hún náà ìtọ́kọ́ náà ní í ṣe yẹn téèyàn bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni rí kọ́ ìwà dáadáa náà wàyàdíhì èyàn ó máa kọ́ṣe rẹ̀ mímọ àìndàhù pẹ̀lú téèyàn rí tí ń bẹ lára ẹni yẹn pé èmi náà fẹ́ dàbí ti lágbájá minal ilm ìmọ̀ tí ń bẹ lára rẹ̀ yẹn náà yóò máa wùyàn kéèyàn náà ò nírú ẹ̀ wal akhlaq àwọn ìwà tó tún fi ń lo ìmọ̀ èyàn máa kọ́ al ilmu la yanfa'u sahibuhu idha lam yutawwaj bi khalaqin ìmọ̀ tẹ́ẹ̀rí yẹn ìwọ̀nba ló lè ṣe ẹni tó nímọ̀ láǹfààní mọ́ tí wà ọmọlúàbí tí ò bá ti kàn ẹni tó bá nímọ̀ tọ́lọ̀ ń wá fún níwọ̀ ọmọlúàbí ẹ rò pé gbogbo nǹkan ló mọ̀ ẹ rò pé gbogbo nǹkan pátá ló mọ̀ torí pé ìwà ọmọlúàbí tó kún yẹn yóò jẹ́ kí lílo tó mọ̀ yẹn kó rọrùn fún ṣùgbọ́n ẹni tó bá nímọ̀ àmọ́ kò sí ìwà ọmọlúàbí lára ẹ̀ anasu yastaghnuna anhu yastaghni nasu anhu àwọn èèyàn ó pàtì lóòótọ́ àmọ̀kú nímọ̀ bẹ̀t kó mọ̀ jẹ̀mẹ̀ kí la fẹ́ lọ sí lọ́dọ̀ ìgbéraga mọ́tòmọ́tò kò sẹ́ni tí màá ṣe lójú ẹ̀ ẹ̀yà ajọ́rọ́ kálukú jókòó lẹ̀ kọ́ máa dá kọ́ra rẹ̀ nímọ̀ tó nìyẹn kọ́lámà yanfa'u nasa bi'ilmi ìwọ̀nba làwọn yóò ṣàǹfààní pẹ̀lú màrà yẹn sọlá buddha min al-akhlaq al-fadila èèyàn béèyàn ṣe ń kọ́ ìmọ̀ èèyàn ọmọ kọ́ ìwọ ọmọlúwàbí ẹlòmíín bẹ naturally ọlọ́run ọlọ́run ọlọ́run ó dáwọn ìwọ ọmọlúwàbí mọ́ lára ẹlòmíín sì ń bẹ ó ní ìdí kó o tún máa kọ́ torí pé àwọn ìwà kan ti ń bẹ lára rẹ ìwọ fúnra rẹ náà mọ̀ ọ́ mọ̀ wípé àwọn ìwà rẹ yìí o kì í ṣe wà bẹ́ẹ̀ bá wá rí wà tó dáa èèyàn náà máa kọ ẹlòmíín bẹ ìbínú òdì ni gbogbo wa rẹ̀ kójọ tó bá bínú báyìí o lè fọ́ gbogbo nulẹ̀ rẹ̀ ẹni tí inú bí jàmá gíláàsì ọkọ rẹ̀ ọkọ tara rẹ̀ ṣé ẹ̀ mọ̀ pé tọ́ ọ bá ṣe nǹkan gidi má gbèsè nìyẹn tó inú ń nǹkan ara rẹ̀ gan ó bàjẹ́ sòtọ́ ọ bá wá gbé nǹkan rẹ̀ tó dáa tó níjọ́ tí nídìí ẹ̀ bá bi ṣé yóò ṣòro fún àti báǹkà rẹ jẹ́ ìwọ tó bá nírú ìṣesí báyẹn tó bá ti wà láwùjọ àwọn èèyàn kan tí ọlọ́run jogún ìwà sùúrù ìwà ẹ̀kọ́ fún ọ kọ́sì wọn náà lẹ́nu pé èmi náà fẹ́ nírú wà báyìí tó àwọn nǹkan yẹn lèèyàn fi ń ṣẹ̀ṣà ẹni re láti máa súnmọ́ ọ̀rẹ́ tó o bá ń bá rìn àáfàá tó ń bá rìn àwùjọ tó ń rìn tí ò lè kankan kún nínú ìmọ̀ nínú ìmọ̀ rẹ̀ tí ó gba kùdìẹ̀kudìẹ ọwọ́ rẹ lẹ̀ ọbẹ̀ tàkọ̀ wáyé ni. wal akhlaq wal fada'il walabtaada ani ufatarata mina zaman tí èèyàn bá lè jìnnà sírú olùkọ́ èèyàn bẹ́ẹ̀ nígbà tó pẹ́ téèyàn dọ́dọ̀ rẹ̀ fainal muta'allima yuhisu yahisu bi qaswatin fi qalbi ọmọ akẹ́kọ̀ọ́ yìí ó sì mọ fíìmù ẹ̀mí rẹ̀ bí ẹni pé ẹ̀mí òun ti le látara pé òun ti jìnnà ó ti pẹ́ tó ń ti tún súnmọ́ ẹni tó jẹ́ olùkọ́ òun tó máa rẹ́kọ̀ọ́ fi kọ́ ní ọ̀dọ̀ rẹ̀. walidhalika lamma tuwuffiya rasulullah sallallahu alayhi wa sallam lóbi dọ́kí gbàtà nàbí papòdà wà wúriyẹ turab tí wọ́n sì da ìpẹ̀lẹ̀ lórí tí wọ́n sìn ọ́lá sọ̀hábà àwọn sọ̀hábà ridwanullahi alayhim kọlọn bá kó bá yọrọ sí wọn wọn ní fa ankarna kulubana àwa gan a sì yé tiẹ̀ ní ara wa gbàtà nàbí lọ́tà kí ni túmọ̀ nǹkan yẹn ni pé bí ẹni pẹ́ mi èyí sẹ̀ mi ò mọ́ torí pé lójúmọ́ wọn lè mọ́ dọ́dọ̀ anabi sallallahu wọn ò tún gbọ́ ní tí ó lè mọ́ ni wọn kún wọn wá délé anabi sallallahu alaihi kọ́ni tó fi ọ̀rọ̀ sọ anabi ti jáde láyé ìgbòlá àwọn ti fẹ́ gbọ́n irú àwọn ọ̀rọ̀ yìí fa ankar náà kúlù bánà wa sì sú wa wà aṣọ ọba tí o mú wáṣà ìpasáyún ó ṣẹlẹ̀ sí wọn لأن المربي والمعلم والقدوة عليه الصلاة والسلام قد مات nítorí pé àríkọ́ṣe olùkọ́ àgbà ó ti jáde láyé wàjà àwọsùfòhùn aidan fi ba'dil athar kódà nínú athar mi ìròyìn kọndíṣàn táwọn sàábé wà nígbà táwọn ẹbí jáde láyé bó ṣe rí lára wọn kàlgánàmì fi laylati shatiyatil mọ̀fìrà wọ́n dà gẹ́gẹ́ bí ewúrẹ́ àbákùntàn tí wọ́n tilẹ̀kùn mọ́ olówó rẹ̀ wọ́n rò kó ti wọlé ni wọ́n wá tilẹ̀kùn mọ́ síta alẹ́ ẹjọ́ náà òjò wá tún rọ̀ ọyẹ́ tó ní agbára ó tún wá múnjọ́ náà ewúrẹ́ yẹn wá dún níta àgùntàn yẹn dún níta kò ráàyè wọ ibi tí ń sùn bí ó ṣera máa ká gbọ́ọ́gbọ́ bẹ́ẹ̀ ni àwọn sọ̀hábà ṣe rí nígbà tá a nàbí sallallahu alaihi wasallam tó bá kó ẹni tó jẹ́ kó rí báyìí lára wọn ni wípé kúdùwà wọn ẹni tó yẹ pé òun náà sàmọ́ wò pé wọ́n rà nẹ́bí báyìí lásán yóò lè kún ìmọ̀ ni wọn. wàlàkínnáwó aleyhi salatu wa wọn ni bó tilẹ̀ jẹ́ pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam taraka fi man taraka wara'ahu jibalan nígbà tá lọ ànábì fi sílẹ̀ àwọn òkè ẹ̀dá àwọn àpáta nínú èèyàn àwọn wòlé àwọn náà ọmọ sọ̀hábà tó yẹ pé kullu minhum yasluhu lil khilafa ọ̀kọ̀ọ̀kan nù wọn kò sẹ́ni tí ò tó fẹ̀yìn lẹ̀ fún wasọ́rọ̀ ba'duhum li ba'din qudwa wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́ àríkọ́ṣe fúnra wọn bọ́ba wo umaru ó rẹ̀ kọ́ bọ́ba wo abubakar ó rẹ̀ kọ́ ó rí mú lára umaru ó rí mú lára abubakar ó rí mu lára Uthman ó rí mu lára Ali kullu sahabati indi qudwatun alam gbogbo wọn qudwatun alam àríkọ́ṣe ni wọn èyí lọ́lọ́wọ́n bá fi wá rọ́pò fáwọn sọ̀hábà báadà wàfàtì nàbí sallallahu alayhi wa sallam ìyẹn náà ló sì ń bẹ fáwọn náà dé àríkọ́ṣe akatan àwọn sọ̀hábà kàtàn Abubakar kà Umar kà nípa kà nípa ali kà nípa abdullahi ibn abbas kà nípa abdullahi ibn umar kà nípa khalid ibn walid kà nípa abdulrahman ibn awf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ridwanullahi alayhim ajma'in tó tá a bá kà nípa gbogbo àwọn èèyàn wọ̀nyí yóò máa lékun ìmánì wa lóbi jẹ́ pé ẹ̀ mọ̀ra àwọn èèyàn tí nǹkan yìí lójúmọ́ wọn ò lè má kà nípa ìtàn àwọn sàbí bó ṣe yọ kan tó kà yóò kà nípa ẹ̀ wọn ò lè má kà ń parí nítorí pé kódúwà àríkọ́sí ó ní àwọn wọ̀nyí jẹ́ amaliyawo ṣùgbọ́n lẹ́ni fal muslimu fi ashadil haja ila kuduwatin yakunu qariban minhu báyìí àwa mùsùlùmí a ní bùkátà sí ẹni tí ó jẹ́ àríkọ́ṣe tí ó súnmọ́ wa pẹ́kípẹ́kí tó yẹ pé lójúmọ́ àlìmọ́rì ṣùgbọ́n ayé náà wọ́n ó dà ó dà ẹni tó rò pé ọjà àríkọ́ṣe rẹ̀ nígbà ọba tún sún jùmọ̀ jù ọba tún bá mi díẹ̀ èmi tí ń sọ mo rò pé yé wa ó tún bá ń díẹ̀ abẹ́ni tó gbẹ́mí lé àríkọ́sọ bá tún gbá ọ lójú ah nígbà kówó lọ́wọ́ tá a gbà pé èyí náà làríkọ́sẹ̀ wa bá tún lọ jìbìtì àbóríṣiríṣi àwọn nǹkan mi ló ń ṣẹlẹ̀ láwùjọ kọ́nà bá kọ́ látò lọ kó ṣàánú wa àwọn nǹkan wọ̀nyí ó máa ń ṣàlékún ìmọ̀ ní èèyàn ṣùgbọ́n tí ò bá ti sí sábàbùn min asbabi da'fi iman ó máa ń jẹ́ sábàbí nínú lílẹ̀ ìgbàgbọ́ a máa bani nínú jẹ́ a sì máa domi tútù síyàn lẹ́nu àwọn èèyàn tẹ́ mọ̀ fọkàn sí wípé àwọn yìí àríkọ́sẹ̀ ni tó ti fi sàríkọ́sẹ̀ ọkàn lọ gbọ́n kankan ni tó bá gbọ́n kankan yẹn ẹ̀mí ibi tó ti déhùn yóò sì rẹ̀ wálẹ̀ kọ́lọ́mùbá kọ́ ọ látòbí rẹ̀ kó máa sànù wa kọ́lọ́n kó máa kíyèsí wa kọ́lọ́n máa jẹ́ kéṣù ó lò wá káwa náà máa rìn létí bèbè kéṣù ó ti lò wá. nánú fi áàkiri zaman a wà ní ìkẹyìn ayé èyí tó ṣe wípé gbogbo nǹkan tá a rò pé yóò máa ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀. intisharu zina zina ó di kọ́ọ̀ka zina yóò di kọ́ọ̀ka ẹni tó yẹ kó jẹ́ àríkọ́ṣe nídìí àwọn kan tá a máa gbọ́ pẹ̀lú yóò máa bàrà níbẹ̀ ẹni tó yẹ kó járe kó ṣe níbi ẹ̀sìn kò láàmú àtọ́ pé wọ́n ọtí ń wù lẹ́nu ẹ̀ ẹni tó yẹ kó járe kó ṣe níbi ẹ̀sìn kò láàmú bá níbi wípé owó di báṣubàṣu wọ́n fi sí di owó ọ̀rọ̀ owó dúdú wọ́n wàá pè kalẹ̀ àwọn kan wọ́n fi wọ́n ṣe ṣáàmà náírà yìí ní stéètì kan wọ́n ti sọ owó báṣubàṣu nìyẹn ẹni tó jẹ́ military administrator ń gbà náà ọ wá bo ẹni yẹn láṣìírí ó ní kí wọ́n yọ káfẹ́ lómi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe ń ṣe wáàsí àfààní ọba ṣe wáàsí ìsìn mọ́ ní sponsor program lórí tẹlifíṣàn ọba ṣe wáàsí pé wọ́n ṣàbòsí fún gbogbo àwọn tó ń ṣàbòsí ọlọ́run fi àjẹ wọn wọ́n bá military administration yẹn wá ní ọ̀dà wọ́n wá tún gbé kínní yẹn lórí tẹlifíṣàn níbi tó ti lọ bá wọ́n wá ṣàkáǹtì àwọn owó tó kọjá wọ́n wá ṣú ẹ̀ lórí tẹlifíṣàn àfààyàn wọn wọlé eléyìí kọ ẹwẹ nu ẹ o lè àfà lórí tẹlifíṣàn òun fi bà sí ẹni pé wọn fẹ́ gbà ìwé kan fẹ́ lómi ibẹ̀ kan kọ́ ni kò máa lọ ṣùgbọ́n kó tún wá lọ ṣe program lórí kí ọ̀sán wọn ṣàbòsí wọn àwọn wà tó àṣírí ẹ̀ lọ láti ọdún yẹn àfààyàn ò tún ṣe program lórí tẹlifíṣàn láti ọdún yẹn ẹjí mò ń sọ yìí sìn yóò ti bẹ́ẹ̀ lé níbi thirteen years or fourteen years àáfàá kò sínú Ramadan yóò ṣe program every kìnìkan orí program ti máa ń ṣe máa ń sọ̀rọ̀ láti ìgbà náà wíwo lẹ́nu ẹ̀ o kò lé kóra lékè rẹ̀ tú ṣèdí ìyẹn tó fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni táwọn èèyàn bá ti ń wò kó máa ṣọ́ra o ìwọ gan ni ṣètọ́nù wá torí pé ṣùṣubú rẹ ẹgbẹ̀rún àwọn èèyàn ṣubú látàrẹ tí ṣètọ́nù bá rí wọ̀ mú ó ti rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn so ṣètọ́ọ̀nì ti parí iṣẹ́ lórí àwọn kan àwọn kan wà tẹ́ pé bí ṣètọ́ọ̀nì wọn kò ní tààtìr tí wọ́n kulẹ̀ ti ta tẹ́lẹ̀ ṣùgbọ́n in tó dáa yẹn tí gbogbo èèyàn ń wò wájú ṣètọ́ọ̀nì bí lùgbé tó bá lè wó tí bàjẹ́ kan bá ti yí so ó máa affect thousands of people ṣèdí ìyẹn tó jẹ́ pé oníkàlùkù gbọ́dọ̀ máa ṣọ́ra kéèyàn sì máa bẹ lọ́ọ̀ ní gbogbo ìgbà kọ́lọ́mọba kó máa kíyèsí èèyàn kéèyàn ó sì máa wà láàrin àwọn èèyàn dáadáa ní gbogbo ìgbà kéèyàn máa gbọ́rọ̀ dáadáa kéèyàn máa rìn máwọn èèyàn dáadáa kéèyàn máa fara ara àwọn èèyàn dáadáa kéèyàn máa bẹ pẹ̀lú àwọn èèyàn dáadáa torí pé ṣètọ́nù kò fìgbà kan sinmi o òun èé sùn o ẹ̀kú táwọn abákí ń tọ́ni ìjọba àlùkò wọlé lọ sùn ṣètọ́nù ò sùn tiẹ̀ òru yẹn náà ìṣètò ń lọ ni so kọ́lọ́n máa jẹ́ ká kó sínú pápá èso kọ́lọ́n kó máa dáàbò rẹ̀ bọ̀ wá kó sì máa kíyèsí wa wa sallallahu ala nabiyyina muhammadin صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك